róòmù orí kẹrin. ǹjẹ́ kí ni àwa ó wá wí pé ábúráhámù bàbá wa nípa ti ara rí nítorí bí a bá dá ábúráhámù láre nípa iṣẹ́ ó ní ohun ìṣògo ṣùgbọ́n kì í ṣe níwájú ọlọ́run ìwé mímọ́ àti wí ábúráhámù gba ọlọ́run gbọ́ a sì kà á sí òdodo fún un ǹjẹ́ fún ẹni tí ó ṣiṣẹ́ a kò ka èrè náà sí orí ọ̀fẹ́ bí kò ṣe sí gbèsè ṣùgbọ́n fún ẹni tí kò ṣiṣẹ́ tí ó sì ń gba ẹni tí ó ń dá ènìyàn búburú láre gbọ́ a ka ìgbàgbọ́ rẹ̀ sí òdodo. gẹ́gẹ́ bí dáfídì pẹ̀lú ti pe olúwa rẹ̀ náà ní ẹni ìbùkún ẹni tí ọlọ́run ka òdodo sí láìsí ti iṣẹ́ wípé ìbùkún ni fún àwọn ẹni tí a dárí ìrékọjá wọn jì tí a sì bu ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀ ìbùkún ni fún ọkùnrin náà ẹni tí olúwa kò ka ẹ̀ṣẹ̀ sí ní ọrùn. ìbùkún yìí a jẹ́ ti àwọn akọlà nìkan ni tàbí ti àwọn aláìkọlà pẹ̀lú nítorí tí a wí pé a ka ìgbàgbọ́ fún Ábúráhámù sí òdodo báwo ni a kà á sí i nígbà tí ó wà ní ìkọlà tàbí ní àìkọlà kì í ṣe ní ìkọlà ṣùgbọ́n ní àìkọlà ni ó sì gba àmì ìkọlà èdìdí òdodo ìgbàgbọ́ tí ó ní nígbà tí ó wà ní àìkọlà kí ó lè ṣe baba gbogbo àwọn tí ó gbàgbọ́ bí a kò tilẹ̀ kọ wọ́n ní ilà kí a lè ka òdodo sí wọn pẹ̀lú àti bàbá ìkọlà fún àwọn tí kò sí nínú kìkì àwọn akọlà nìkan ṣùgbọ́n tí ń rìn pẹ̀lú nípasẹ̀ ìgbàgbọ́ Ábúráhámù bàbá wa tí ó ní ní àìkọlà nítorí ìlérí fún Ábúráhámù tàbí fún irú ọmọ rẹ̀ pé òun ò ṣe àrólé ayé kì í ṣe nípa òfin bí kò ṣe nípa òdodo ìgbàgbọ́ nítorí bí àwọn tí ń ṣe ti òfin bá ṣe àrólé ìgbàgbọ́ di asán ìlérí sì di aláìlágbára nítorí òfin ń ṣiṣẹ́ ìbínú ṣùgbọ́n níbi tí òfin kò bá sí ìrúfin kò sí níbẹ̀ nítorí náà ni ó fi ṣe ti ipa ìgbàgbọ́ kí ó lè ṣe ti ipa orí ọ̀fẹ́ kí ìlérí kí ó lè dá gbogbo irú ọmọ lójú kì í ṣe àwọn ti ipa òfin nìkan ṣùgbọ́n àti fún àwọn ti inú ìgbàgbọ́ Ábúráhámù pẹ̀lú ẹni tí í ṣe bàbá gbogbo wa gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí òun gbàgbọ́ ọlọ́run tìkára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pe ohùn wọn nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà nígbà tí ìrètí kò sí ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀ gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ yóò rí ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ro ti ara òun tìkára rẹ̀ tí ó ti kú tán nígbà tí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn-ún ọdún àti kíkú inú Séra kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run ṣùgbọ́n ó le ní ìgbàgbọ́ ó ń fi ògo fún Ọlọ́run nígbà tí ó sáà ti mọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí ó sì lè ṣe é nítorí náà ni a sì ṣe kà á sí òdodo fún un a kò sáà kọ ọ́ nítorí tirẹ̀ nìkan pé a kà á sí fún un ṣùgbọ́n nítorí tiwa pẹ̀lú ẹni tí a ó sì kà á sí fún bí àwa bá gbà á gbọ́ ẹni tí ó gbé Jésù Olúwa wa dìde kúrò nínú òkú ẹni tí a fi tọrẹ ẹ̀ṣẹ̀ wa tí a sì jíǹde nítorí ìdáláre wa.